alààyè ń ó máa yín èmi alààyè calor Yeah. bàbá mo dúpẹ́ látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni bàbá mo dúpẹ́ mo dúpẹ́ Jésù o látòrí mi dé sàlẹ̀ iṣẹ́ sáyé mo dá mi more music at fujinaija.com.